الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال الله تعالى الوباتي ولا رجع صبائنا القرآن الكريم ولا ذكر الله أكبر ولا ذكر الله أكبر ما تقولوا أهل التوبيجو ولا ذكر الله akbar olùwà ní ìrántí òun ọlọ́run òun ló tóbi jù o. àyà yìí ọ̀rọ̀ ọ̀run lọ́lọ́run sọ bọ́ nínú àyà yìí o inna salata tanha anil fahsha'i wal munkar lẹ́yìn náà olúwa ní wàlá zikru Allahi akbaru wallahu ya'lamu ma tasna'un ló fi jẹ́ ọjọ́ pé tuma wala zikrullahi akbar lọ́dọ̀ àwọn onímọ̀ òun ni pé ìrántí ọlọ́run tẹ́ ìrántí lórí ìran àti bòmíì náà òun ló tóbi jù o. ṣètọ́ ni wàá gba ọgbà tẹ́rìn máwọn míì lọ́wọ́ wọn wá ní àyà yìí ní wala zikrullahi akbar àdìkìrì gan jù wọn lọ tẹ̀lifọ́lọ́ máa jẹ́ ṣètò ni ó kọ́wọ́ ọ̀yàn lọ bìbí ní ọlọ́run kọ́ńtẹ́kìtì àyà gan ò wí bẹ́ẹ̀ bí ṣètò ni bá jẹ fẹ́ kékeré kékeré sí ọ náà ká ikọ̀ yẹ kó wò ó pé kí lọ́lọ́run sọ ọ bọ̀ lọ́jọ́ ké ìtọ́wà bífọ́ rẹ̀ ọ̀rọ̀ ọ̀run gan-an lolúwa sọ kó tó kan wala dhikrullahi akbar kí là ṣe lórí wọn ìrántí ọlọ́run ọ̀nlọ́jọ́ jẹ́ pé ńjọ́ tẹ́nìkan kíyàn lórí wọn ànábì ní ọ̀rọ̀ kan ọ̀tọ̀ sí kéèyàn máa sọ lórí wọn àyàfi kínní àti ìrántí ọlọ́run ìrun láti bẹ̀rẹ̀ rẹ̀ dé parí rẹ̀ ìrántí ọlọ́run Allahu Akbar òkè fatiha ìrántí ọlọ́run òkè súra ìrántí ọlọ́run sami Allahu liman hamida rabbana wa lakal hamd subhana rabbiyal azim subhana rabbiyal a'la ìdí ń bẹ lórí ìwọn nù olùwà ní ọ̀nà tí ọlọ́run yìí akbar òun ló tóbi jù ó wàkọ́ọ̀là nínú àyà mi fadkuruni adkurkum fadkuruni adkurkum olùwà ní ẹ rántí èmi ọlọ́run tèmi náà bá rántí yín. wọn ni pé wọ́n tí ọba ń dárúkọ ọlọ́run tó gbàgbé ọlọ́run ọlọ́run ní gbàgbé wọn náà ọlùkùrú ní àkùrùkọ ayé iná ń lórí ń pé ọlá àti ti ń bẹ níbi kéèyàn máa rántí gbogbo gbà. ọlọ́mọba àtàlẹ́kùn yọnu rẹ̀ fún ọ. àná Rasulullahi sallallahu alayhi wa sallam qala olójúṣe ọlọ́run kálíkùn kí àjèjì ọmọ bá ànábì. ọsọ báyìí fún wa pé yaqulu Allahu ta'ala olùwọ́ba tọ́lá rẹ̀ ga ọsọ báyìí fún un. ana inda dhanni abdi bi wa ana ma'ahu idha zakarani. ana inda dhanni abdi bi ibi tẹ́rù mi bá fi mí sí ibi tọ́ran kan mi sí yọ bá mi ń bẹ̀ o àná ẹ̀ǹdà zọ́ọ̀nì àbèbí bì bẹ̀rù mi pẹ̀dá mi ìjọba fèmí ọlọ́run sí tọ́ran kẹ̀mí ọlọ́run sí yọ mi bẹ̀ o má ronú àìdá sọ́lọ́run ronú ọba tó dá lọ́lọ́run ọba aláàánú lọ́lọ́run ọba oníkẹ́ lọ́lọ́run o wa ana ma'ahu idha dhakarani olúwa ni mo ń bẹ pẹ̀lú gbogbo ẹrú mi tí ń rántí mi ọba fẹ́ kọ́lọ́ wọn bẹ pẹ̀lú rẹ pẹ̀lú àránṣe pẹ̀lú ìrànlọ́wọ́ pẹ̀lú kúnkún ọlọ́run máa fún àwọn ẹrú rẹ wọn náà máa rántí ọlọ́run máa rántí ọlọ́run yóò ní ana ma'ahu idha dhakarani fa in dhakarani fi nafsihi bẹ́rù èmi ọlọ́run ẹ̀dẹ́ èmi ọlọ́run bọ́bá rántí èmi ọlọ́run láàrin òun àti èmi ọlọ́run nìkan tí ọ̀sẹ̀ nìkan kan bẹ̀ ẹ̀ǹ zakartu hu fi nafsi ìwálẹ́mi náà rántí rẹ̀ lẹ́mi nìkan náà wọn nìkan ọ̀sẹ̀sẹ̀ gbé máìkì bọ́nu ọ̀sẹ̀sẹ̀ polú ààrẹ ọ̀rántí ọlọ́run ọlọ́lẹ́mi ọ̀run náà rántí rẹ̀ lọ́dọ̀ ààrẹ. wọ́n ń zakarani fi mala in wọ́n ń zakarani fi mala in bí ẹrú mi bá wá wà ní inú gúrúùpù ńkọ́ tí èso nìkan lọ wà kò pé nítorí pé òun wà ní assembly kò pé nítorí pé òun wà ní ẹnu iṣẹ́ kò pé nítorí pé òun wà ní ọjà èyí ń wò di lọ́wọ́ àti rántí kínní àti rántí ọlọ́run olúwa ní bọ́ ṣe bẹ́ẹ̀ náà zakarutuhu fi mala in khairin minhum gúrúùpù tó dáa ju bí òun ti rántí èmi ọlọ́run lọ òun ní ti rántí òun náà. ذكرته في ملأ خير منه قلنا إذا متفق عليه حديث لنا الإمام البخاري الإمام مسلم نواقع نقوى حديث يوا ìrántí ọlọ́run ọ̀gbọ́dọ̀ kó lọ́rọ̀ mùsùlùmí ní gbogbo gbogbo circumstances ọ̀wà níwọ̀ nìkan máa rántí ọlọ́run ọ̀wà níjàmá ọ̀wà ní gúrúùpù ọ̀wà láwùjọ àwọn èèyàn máa rántí ọlọ́run a sì ti kìlọ̀ fúnra wa pé àwa ni kí á mọ tọ́lọ̀ ń wí tí òfin ní máa dàbí ìgbà tá à ń sọ ìsìláàmù ló kọ tí èyí jẹ́ àlẹ́yìn ọmọ aráńtí ọlọ́run ní ọ́fíìsì ṣé dandan ni kọ́ pagbo ẹ́ kìí ṣe dandan ńgbọ̀ bá aláfikọ́ pagbo ní ọ́fíìsì yín yọmọ wa sún tébù àwọn tébù máa sún tí a yóò dìjà o ọlọ́run ò sì hàn o èsè dandan lórí lórí tí àtijọba fún ọ nìkan òun náà àti tébù rẹ máa ń ṣe kínní àwọn àti ọlọ́run bẹ kọ́dà má pariwo ebi tó máa disturb ẹlòmíì ẹwà àwọn ẹni ọlọ́run wọn kàn máa jẹun wúyẹ́wúyẹ́ wọn àti kò sí ntọ́lọ́run ọgbọ́ kò sí lọ́sọ̀ ń jẹ́jẹ́ ńbẹ náà Al-Qur'ani bẹ́ẹ̀ tàbọ̀rù àrùn àkófìyàtà lọ́sọ̀ ń jẹ́jẹ́ ọgbọ́. bọ́ sọ jákè ọgbọ má jẹ́ kí situation kan wà tó ní máa rántí ọlọ́run ní ìlú Saudi Arabia Maka ní Madina ká yánú experience wọn gbogbo bí bá ti observe pé àwọn èèyàn ó jókòó yàn yín wọ́n jókòó ten minutes wọ́n jókòó twenty wọ́n jókòó thirty ṣe kọ bíi billboard wọn bíi signboard wọn ǹjẹ́ ọmọ àmúyàn rántí ọlọ́run ọkọ síbẹ̀ pé máa rántí ọlọ́run bó ti jókòó yìí náà o máa ṣe subhanallah kọ́lá bẹ́yàn bá lọ sípítù níbi waiting area tó ti máa retí àti wọ ọ̀dọ̀ dókítà tó bá mẹ́rin ètò olùwàjòkó ààrẹ ń ṣe ọ́ ọ̀tún tẹnubọ̀rọ̀ òṣèlú òtún sọ̀rọ̀ bọ́ọ̀lù

àyàfi ìgbà tó bá wọ kíni tọ́ílẹ̀tì bó sì wọ tọ́ílẹ̀tì náà ìrántí ọlọ́run kan bẹ kó tó wọ̀ kan bẹ bọ́ ọba jáde ẹnu ọgbà tó wà nínú léwu nìkan mẹjẹ nìkan tún kó ràn wọn gbọ́ pé máa ṣàṣà látún nínú tọ́ílẹ̀tì wọn náà wọn lè rí wọn ànábì èsì bẹ́ẹ̀ o èèwọ̀ ni ká máa dá torí apàǹtí ọlọ́ǹbẹ̀ wá dì àmọ́ wá bẹ̀rẹ̀ wa ń ṣẹ́jẹ́ ọ̀bẹ̀ wa. àwọn èèyàn wọn mọ àrántí ọlọ́run lọ́jà àrántí ọlọ́run ní gbà wá wa mọ́tò náà wà lọ́fíìsì wọn wá ní ọmọ tàṣà láti ní tọ́ílẹ̀tì tẹ̀wọ̀n pé ṣètọ́nì ní gáàdì yẹn kì í sọ ọlọ́run mọ́ o ẹni ọlọ́run ní àwò kọ́sì wọn ní the only time the only place tá a nẹ́bi etí dárúkọ ọlọ́run òní bàbá wà níbo. tọba wa n'ile ẹ̀gbin àìdá kọlọ́hún lé ẹ̀gbin o àmọ́ kó o tó wọbẹ̀ olóko ọlọ́hún tó dà lọ béèrè bọ́ọ̀bá mọ́ lázìkìrì téèyàn máa wí yọ gbà ní ìṣẹ́jú kan o tó gbọ́ tọ́ílẹ̀tì ó lè tó ọba ti ṣégin bọ́ ọba ti jáde torí náà fún tí máa rántí kọlu wọn máa rántí àwa náà ti dáadáa هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم عليكم السلام